alágbára ni jésù tèmi alágbára ni jésù tí mo gbójúlé ọlọ́run tó kó gbogbo ayé sí ìkáwọ́ ẹ̀ ọlọ́run tó ń pa wá tó ń jí lójoojúmọ́ mo ni n bá fi jésù yìí wé kò sí o rárá kò sí rárá agbára rẹ kò má láfiwé bàbá mi ọkọ mi. mo ní o tóbi tóbi ọ̀run ò gbà yín ẹ jókòó lórí ìṣàn omi ẹ tún filé ayé ṣàpótí ìtìsẹ̀ bàbá àgbàlagbà lórúkọ rẹ ń jẹ́ mo ní ẹ tóbi tóbi ẹ tún filé ayé ẹ fi ṣe bùgbé kànjọkànjọ jọ̀rànjọ̀ràn gbògìlà gbògìlà fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ alágbára ni jésù tèmi alágbára ni bàbá tí mo gbójúlé ọlọ́run tó kó gbogbo ayé sí ìkáwọ́ ẹ̀ ọlọ́run tó ń pa wá tó ń jí wa lójoojúmọ́ ta ni ń bá fi jésù yìí wé náà kò sí iye rárá kò má láfiwé ọlọ́run ńlá àtàbàtúbù olódùmarè àdìtú ni yín ọlọ́run tó rìn lórí ìṣá omi àdìtú ni yín òkú ọjọ́ mẹ́rin mo ní ó di aláàyè àdìtú ni yín onísun ẹ̀jẹ̀ ọjọ́ pípẹ́ ńkọ́ ṣe ni wọ́n gbà mú láradá àdìtú ni yín bàbá mi mo ní ẹ kése arúgbó ọjọ́ àríyìnrọ̀ àlá aláàbẹ̀nu àṣàṣì oníṣẹ́ ìyanu àgbà tó dá ayé tó dá ọ̀run alágbára ni Jésù tèmi alágbára ni bàbá tí mo gbójúlé ọlọ́run tó kó gbogbo ayé sí ìkáwọ́ ẹ̀ ọlọ́run tó ń pa wá tó ń jí wá lójoojúmọ́ ta ni ń bá fi Jésù yìí wé náà kò sí iye rárá kò má láfiwé alágbára ni jésù tèmi alágbára ni bàbá tí mo gbójúlé bàbá mi tó kó gbogbo ayé sí ìkáwọ́ ẹ̀ òun náà ló ń pa wá òun ló ń jí wa nígbà bá ti sùn lálẹ́ àti dòkú nígbà bá tún di àárọ̀ bàbá mi ó tún jí wa pẹ́pẹ́pẹ́pẹ́ ọmọ mi ò dẹ̀ jìde bàbá àgbàlagbà agbára rẹ̀ ò láfiwé kí la lè fi ẹ́ wé ná ó tóbi tóbi ẹ ọ̀run ò gbà yín ẹ tún múlẹ̀ ayé ẹ fi ṣàpótí ìtìsẹ̀ ẹ tún fi ṣe ibùgbé tiyín ẹ̀yin ni ẹ̀ Eh, ògbénu wúndí aṣọ lápẹ̀ ti tóbi tó ẹ̀sìn tún gbénu àwọn ọmọ ènìyàn àdìtú ah, nìyàn bàbá mi ẹ̀yin náà lẹ jí òkú ọjọ́ kẹrin ẹ tún rìn lórí ìṣọ́ omi ah, kí la lè fi yín wé náà bàbá tèmi bàbá àgbàlagbà wa kájọ máa yìn kájọ máa gbéga nítorí ẹ̀ náà ni mo ṣe máa ń kì í ní àwọn oríkì tó ṣe ròǹdẹ̀ ròǹdẹ̀ lórí ètò Ògo Ìgbàlà ẹ jẹ́ tí mo fi eléyìí kí wọ́n káàbọ̀ sórí ètò Ògo lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣàn náà la wà orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ́ ayọ̀lúwa ṣeun ńlá fún mi mo ti ṣe kí wa ká àmójúbà àkọ́tún ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi ẹ sì mọ̀ pé tí ẹ bá ti rí wa lórí ètò Ògo Ìgbàlà àgbà ọlọ́run ti sọ̀kalẹ̀ náà nìyẹn nítorí pé àtúmọ̀ àwọn ọjọ́ ọlọ́run lẹ́ni ó sì di dandan kárí olórin kan ní bí a ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ lórí ètò Ògo bá a ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ olórí ayé bàbá èmi bẹ́ẹ̀ ló ń jẹ́ sì tún pẹ́lẹ́ ni ó sì ti dandan náà ni yóò dá wa lóhùn orí ètò Ògo Ìgbàlà náà lè ṣì wà fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan mo lórúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ṣé àwọn ẹ̀rọ ògbóǹtarìgì tèmi tá a jọ máa sọ̀rọ̀ tá a máa fi ọ̀rọ̀ jomi tó rọ ọ̀rọ̀ ń wà lórí ìkàlẹ̀ mo sọ fún wa kó tó di pa lọ sílé agbára lẹ́ẹ̀kan pé àwọn eléyìí àwọn eléyìí wọ́n fine gan ẹ káwọn sórí ètò Ògo-Ìgbàlà sisters mi ṣe dáadáa lédè. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ah, ọ̀gá ṣe tẹ̀lé ojú yín tí mo wọ yìí ogun rege mi wá ti fẹ́ bẹ́ẹ̀ fún yín nǹkan tí àwọn máa ń ṣe wọ́n máa fi ẹnu ara wọn wọ́n máa fi sọ fún yín ṣùgbọ́n ẹ bá mi dárúkọ yín fáwọn ará àlejàre àti irú iṣẹ́ tẹ̀ máa ń ṣe tá a rí yín bí lẹ́nu. orúkọ mi ni Bọ́lá Dàda tí gbogbo èèyàn mọ̀ sí kàkàkí jésù eh! olórin ẹ̀mí ni mí. Hmm, hmm. ṣé ẹ ti gbọ́ bọ́lá dàda kàkàkí jésù kàkàkí jésù lè máa pè wọ́n lórí ètò lẹ́ni àwọn lè gbajúgbajà ògbóǹtarìgì olórin ẹ̀mí kí ni ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn lẹ́ni <laughs> kàkàkí jésù ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi fi ohun orin yín ẹ bá mi fi kí ọba àwọn ọba káàbọ̀ sórí ètò Gbogbo Ìgbàlà lè níyì lórí Orísun. ìbàrẹ̀ elétí gbàròyé o. bàbá mi ni. ìbàrẹ̀ o arúgbó ọjọ́ akọ́dá ayé o aṣẹ̀dá ọ̀run ò o. mẹ́ta lọ́kàn ìbàrẹ́. ìbàrẹ́ bàbá mi ọkọ mi olówó orí mi. kábíyèsí o. òyìngíyìngì ajúbàrẹ́ o mẹ́ta lọ́kàn ìbàrẹ́. ẹ ṣe ẹ ṣe sísá mi tẹ́ bá mi júbà arúgbó ọjọ́ onígan ti ń júbà arúgbó ọjọ́ látàtàárọ̀ nídìí iṣẹ́ orin yìí orin ẹ̀mí yìí ó wá ti tó bí ọdún mélòó tẹ́ ti bára yín nídìí ẹ̀. Hmm, tá a bá ní kí n ka professionally hmm. torí mo ti ń kọrin láti kékeré. Ah, mi ò sì máa ń gbọ́ náà nù. mo ti máa mo ti mo ti bẹ̀rẹ̀ sí í kọrin láti bí ọmọ ọdún méje hmm. ṣùgbọ́n pé mo mú ní iṣẹ́ ọdún yìí ló pé ọdún kejìlá. ọdún kejìlá tẹ̀ mú níṣẹ́ ó wá ti tó bí àwo orin mélòó tẹ́ gbé jáde nìyẹn. mo ti ṣe mẹ́rin. àwo orin mẹ́rin láàrin ọdún méjìlá ó túmọ̀ sí pé àwo kọ̀ọ̀kan máa jáde láàrin bí ọdún bíi mẹ́ta mẹ́ta síra mm, wọn. no kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣàwo kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwo yẹn mm. kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bẹ̀rẹ̀ mm, ministry ẹ ti lò bí àwọn ọdún mélòó kan mo ti lò bí ọdún mélòó kan kí n tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n jáde. eléyìí tó túmọ̀ sí pé èyí gan ti fi ara balẹ̀ dáadáa láti mọ eh, kúlẹ̀kúlẹ̀ iṣẹ́ yìí ọ̀rọ̀ rẹ fún gbogbo ẹ̀yin kéékèèké olórin ẹ̀mí tẹ̀sẹ̀ ń dìde bọ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe jẹ́ ká máa farabalẹ̀ ẹ ní ni mẹ́rin lẹ ti ṣe jàre. bẹ́ẹ̀ni. ẹ kí ni àkórí ìyàwó orin alákọ̀ọ́kọ́. àkọ́kọ́ ọlọ́run àmì. ọlọ́run àmì ìyẹn tó track mélòó. track márùn. track márùn. bẹ́ẹ̀ni. ọlọ́run àmì track márùn. nínú track márùn yẹn ẹ bá mi sàwọn àkórí ẹ̀. Ìkan uncommon praise. Uncommon praise. Ìkejì àbàsí àyàyà. Àbàsí àyàyà. Ìkẹta ọlọ́run àṣeyọrí. Ọlọ́run àṣeyọrí ẹ̀hẹ̀. Ọlọ́run àṣeyọrí yẹn lè máa kọ fún wa. Mò ń bọ̀ nínú àwo kejì kí ni àkórí ẹ̀. Àwo kejì ancient of days. Ancient of days. Hmm. Orúkọ orin àwọn àwòrán yìí ó dà pé wọ́n fẹ́ máa jọra wọn. <laughs> Tíráàkì mélòó ló wà ní ancient of days? Méjì ìkan a very long praise medley. okay then pẹ̀lú one other track. pẹ̀lú one other track kí ni àkórí one other track yìí. arúgbó ọjọ́. arúgbó ọjọ́ àtúnbọ̀ ìkan kí ni eléyìí tí mo sọ lẹ́ǹkan pé ẹ máa kọ lára ẹ fún ọlọ́run àṣeyọrí. ọlọ́run àṣeyọrí ó àwo kẹta ńkọ́. àwo kẹta great god. great god ń bọ̀ ẹ jẹ́ àrọ́ra fi great god sílẹ̀ ẹ bá mi kọ díẹ̀ nínú. No ọlọ́run àṣeyọrí yẹn àwọn ará ilé fẹ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa wá àwo yẹn lọ àwo ọlọ́run àmì yẹn. ọlọ́run àṣeyọrí mo ké pè ọ́ bàbá mú mi ṣe àṣeyọrí lọ́dún mu ayé. àtẹ̀mí gan ilẹ̀kùn tó ti olúwa bá mi ṣí wọn o. bá mi ṣí wọn o. ọlọ́run àṣeyọrí wá dá mi lóhùn. wá dá mi lóhùn. ètò gbọ́gbọ́lá lẹ́sìn wa ah, ah, ẹ wá wọ pàtàkì ẹ ó ṣe wá lóore pàtàkì ó ṣe ìgan lóore pàtàkì ẹ kú kalẹ̀ tèmi lónìí lórí ètò ó dùn mí oh. ah, ni gbogbo àwọn wọn ti máa wá àjọwà lẹ́tì àwọn olórẹ̀mí ńláńlá wo lẹ́tì bá ṣe iṣẹ́ papọ̀ rí tàbí àwọn tẹ tún fojú sùn tẹ sì tún fẹ́ bá ṣiṣẹ́ papọ̀. Hmm, mi ì tí ìbò olórin ẹ̀mí ńlá kan ṣiṣẹ́ papọ̀ pàṣẹ ìbẹ̀yẹn but ní May èmi àti àǹtí Ṣọlá Alison àti eh, mínísítà Sami Okoso a hmm. pàdé ní program ọba karùn wí ah. ní Abẹ́òkúta so lórí stage àjọṣe collabo àjọṣe àjọ lead praise i think that was ìyẹn nìkan ni. àwọn olè wa ń fojú sùn tẹ ní lọ́kàn pé ah, ọlọ́run bá gbà fún mi mo fẹ́ bá lágbájá ṣiṣẹ́ o mo fẹ́ bá tàmẹ̀dù ṣiṣẹ́ kò ṣe dandan kó jẹ́ àwọn ó lè jẹ́ àwọn tẹ̀jọ jẹ́ sàwáwù náà. ẹ ọ̀pọ̀lọpọ̀ mo ti bá Táíwò Òjòdú ṣiṣẹ́ mo gbàgbé àti sọ yẹn mm. àjọṣiṣẹ́ àjọṣe New Nigeria ni mm-hmm. èmi àti Táíwò Òjòdú ṣùgbọ́n mo máa fẹ́ bá mọ́mì mi tí wọ́n máa ń sọ pé àjọra gan yìí mo máa fẹ́ bá wọn ṣiṣẹ́ kí lorúkọ wọn mọ́mì Tọ́pẹ́ Àlàbí ẹ̀yà mo máa fẹ́ bá wọn <laughs> ṣiṣẹ́ ẹjọra tòótọ́ mo máa fẹ́ bá màámi grandma la máa pa wọn màmá Bọ́lá rẹ̀ mọ́mì máa fẹ́ bá wọn ṣiṣẹ́ mọ́mì mo forí balẹ̀ o lèmi <laughs> gan fẹ́ dàgbà máa fẹ́ bá wọn ṣiṣẹ́ máa fẹ́ bá bàbá yẹ wá ṣiṣẹ́ hmm. àwọn àgbàlagbà hmm. tó tán kọ́ wa táwa yìí dẹ̀ ṣe ń tẹ̀lé ìlànà tí wọ́n fi sílẹ̀ mo fẹ́ bá wọn ṣiṣẹ́ àti àwọn tí ọlọ́run bá tú fi sí mi lọ́kàn fi sí yín lọ́kàn ọlọ́run àṣẹ nírọ̀rùn lágbára ọlọ́run ọba mi ọmọ ṣẹ́yìn tí ẹ̀ máa ń ṣe àwọn kankan pé àwọn àwọn olórin ẹ̀mí ẹ̀mọ̀ wọ́n tẹ́ pẹpẹ ìyẹn concert lóríṣiríṣi ṣe ẹ máa ń ṣe concert. mo máa ń ṣe mo máa ń ṣe every April ni mo máa ń ṣe àkọlé ẹ̀ ní joyful noise ariwo ayọ̀. joyful noise. Mm april eh, april náà ti dé tán báyìí ṣe ti wá ń palẹ̀mọ́ fún ti. ìpalẹ̀mọ́ ti ń lọ gidi torí eléyìí a fẹ́ ṣe ayẹyẹ ọdún karùn-ún hmm. so a fẹ́ ṣe ayẹyẹ ọdún karùn-ún tí ẹ ti bẹ̀rẹ̀ àwọn olórin ẹ̀mí wo lẹ wá ń fojú sùn kí n bẹ̀rẹ̀ láti bẹ̀. ah mi ò dárúkọ màmí kun nǹkan lẹ́ẹ̀kan o <laughs> ẹ dárúkọ wọ́n sì àwọn tí mò ń wò pé. tẹ̀ ìfojúsùn pẹ́jọ máa ṣe kọ́nsáàtì joyful noise. ẹ eh, mú mọ pé wọ́n máa wo eléyìí so eléyìí wá bíi first invite mm. evangelist dr Bukola Akínadé Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù. ó dáa mọ mi Ṣẹ̀nwẹ̀lẹ̀ eh, Jésù wọ́n ní ẹ máa wà ń bẹ bóyá wọ́n wo tún ni. Eh, àwọn ẹnìkan tọ́lọ́run sì fi sí mi lọ́kàn nìyẹn. Ọlọ́run dárúkọ ẹnìkan tí mò ń rò ó yá mò ń gbọ́ ẹ wàá rí mi wò bí èèmọ̀ báyìí lórí ètò lénìí <laughs> ó yá ó yá àwọn wo ni ẹ mọ̀ kà wọ́n nìṣó mo gbọ́ torí mo máa fi kọ̀wé sí yín. a tún máa wo àwọn màámi kan wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá. Ah, ọlọ́run ti báyìí ọlọ́run ti yọ yín. <laughs> àwọn màámi ògo gbàlà. ẹ wọ́n mi ọlá àjọṣe ni amen lórúkọ jésù ọlọ́run àṣeyànjú lágbára ọlọ́run ẹ eh, wọ́n ní kẹ́ máa retí pẹpẹ ìyìn joyful mm. noise ní april eh, every third friday nínú april wọ́n sì ń padà bọ̀ láti sọ̀rọ̀ pẹpẹ ìyìn gangan tó bá ti ń súnmọ́ kàkà kí Jésù wọ́n padà bọ̀. ni mò ń bá Ọlọ́run sọ ọjọ́ yẹn ni Ọlọ́run dẹ̀ dá lóhùn hmm. ojú òtí hmm. ẹ má gbàgbé kókó ọ̀rọ̀ mi wọ́n wò ó ìmọ́lẹ̀ mọ́ wọn hmm. ojú kò sì tì wọ́n bí ọdún ṣe ń parí mo fẹ́ sọ fún wọn ojú ò lè ẹkún tó ń so yìí ẹkún yà á dópin ìbànújẹ́ á dópin ìgbèsè tó jẹ ó máa dópin ìwọ tó ń wáṣẹ́ wàá rí iṣẹ́ gbà ìwọ tó ń wá ọmọ wàá bímọ ìwọ tí ò ń lọ fún interview tó ń jẹ́ kulẹ̀ tó ń tó ń tó ogun promise and fail ló ń jẹ́ ah. oṣù yìí lópin ogun yẹn ogun yẹn máa tọ́nu ayé ẹ̀ ẹnì kejì ní dábẹ́sì ó mm. ké pẹ̀lú ọ̀rọ̀ Ísírẹ́lì ọlọ́run dẹ̀ dá lóhùn mm. ẹnì kẹta obìnrin onísun ẹ̀jẹ̀ mm. obìnrin onísun ẹ̀jẹ̀ ó ní tí n bá fọkàn ìṣẹ́ tí aṣọ rẹ̀ ara mi á dá lẹ́sẹ̀kẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ ó dẹ̀ gbẹ ohun àkọ́kọ́ tó nílò òun náà ni ìpinnu kí ni ìpinnu rẹ̀ láti gbẹ̀rùn lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run kò sí àṣeyọrí téèyàn lè ṣe kò sí ẹnikẹ́ni tó lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run láì sí ìgbàgbọ́ àti ìpinnu ọkàn mo fẹ́ fún yín ní àpẹẹrẹ kan ká tó gbàdúrà ọkùnrin kan wà ó ń lọ sílùú òyìnbó nígbà tó kú Nàìjíríà ó múra dáadáa ó wà nù plane ó wá sùn yẹ́ ó dẹ̀ láàlá àlá tó lá ni pé bàtà ẹsẹ̀ kan sọnù nígbà tó máa jí nítòótọ́ kò rí bàtà ẹsẹ̀ kan bẹ́ẹ̀ nígbà tó wọ ìlú òyìnbó wọ́n wá wò pé ẹni tó ń bọ̀ láti nàìjíríà tó dé ìlú òyìnbó kò dẹ̀ wọ bàtà ìyàtà ẹsẹ̀ kan ló wọ wèrè ni wọ́n bá dá padà nígbà tó máa wọlé tó máa padà sílẹ̀kùn lé ẹ̀ nígbà tó dé nàìjíríà bàtà yẹn tó sọnù lẹ́sẹ̀ ló bá nulẹ̀ agbára kan ló ń tẹ̀lé agbára kan ló máa ń tilẹ̀kùn ìrànlọ́wọ́ mọ̀ọ́yàn tó bá ti tó o bá ti ní jésù nínú ayé ẹ mm. tó dẹ̀ gbẹ́kẹ̀lé tó sinmi lé tó kún fún àdúrà mm. ó di dandan kí ogun yẹn ṣẹ gbogbo etí tó gbọ́ mi mm. mo dúró ní orúkọ olúwa mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tilẹ̀kùn ìrànlọ́wọ́ tì mọ́ eh. ọ̀run ìrànlọ́wọ́ kó ṣí fún yín. àmín jésù. o o ọkùnrin tó wà ní ìdùbúlẹ̀ àìsàn yìí mo pàṣẹ sínú ayé ẹ ó yá ọ̀run kó wù ẹ́ ah, gbogbo ẹ̀yin tí ẹ ti dé kòríta tí ò yẹ yín mọ́ mo gbàdúrà mo olúwa sí ẹ olúwa kò ṣe é lóore ṣọ́ọ̀bù tó ti ń tajà yẹn ìrànlọ́wọ́ wọ bẹ̀ ibi tó ti ń ṣiṣẹ́ yẹn àánú wọ bẹ̀ gbogbo gbogbo ibi tó tọ̀nà ti dì mọ́ tilẹ̀kùn ti àṣẹ àti májẹ̀mọ́ ọlọ́run ó yá kó sílẹ̀kùn rẹ̀ lọ́wọ́ fún ẹ ògo ní forúkọ olúwa gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi lónìí ẹ lọ wọnú àánú kẹ́ ṣe rere bẹ́ẹ̀ lolúwa wí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. bàbá àsìkò mi ti sáré lọ ẹ sì tún padà bọ̀ lórí ètò Gbogbo Ìgbàlà tó bá tún di ní kò pẹ́ kò pẹ́ ṣùgbọ́n ẹ bá mi dárúkọ yín ìjọ yín àti nọ́mbà yín torí àwọn èèyàn wọ́n sì tún fẹ́ pè yín fún àdúrà àti ìtọ́ni. orúkọ mi ni pásítọ̀ Daniel Babatunde Fáṣọlá hmm. láti inú ìjọ Christ Apostolic Church Chapel of Faith House of Signs and Wonders. Hmm. Aha, èmi ni baba science and wonders. Bẹ́ẹ̀ni, science ni. number forty seven Peace Estate hmm. ní command Ìpàjà nílùú Èkó tí a wà yìí. Ah, phone number mi mm. o oh eight o. Oh, o eight o. thirty nine. Oh thirty nine. seven zero. seven zero. four nine three nine. four nine three nine. gbogbo èyí tí ẹ bá fẹ́ pè wá. Mm. nọ́mbà yẹn jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí o eight o thirty nine mm-hmm. seven zero mm-hmm. four nine three nine. Mm-hmm. God bless you. Ah, gbogbo ẹ̀yin tí a bá sì ní nǹkan ẹyọkan tàbí méjì tí ẹ fẹ́ bá bàbá wa sọ wọ́n ti pe nọ́mbà wọn fún yín ẹ pè wọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ tẹ́yin bá fẹ́ kán gbàdúrà fún yín ni ẹ pè wọ́n lórí nọ́mbà tí wọ́n pè fún wa yìí fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi wọ́n ní o oh eight two three nine seven zero four nine three nine ẹ pè wọ́n wá dá yín lóhùn fún ìtọ́ni fún Eh, àdúrà fún gbogbo ẹ̀ ẹ pè wọ́n wá dá yín lò bàbá wa wọ́n sì tún padà bọ̀ láti tún wá máa bá wa ṣiṣẹ́ ìránṣẹ́ sí eh, lórí ètò Ògo Ìgbàlà àti ṣe eléyìí dágbére lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni náà nìyẹn tẹ́yìn náà bá wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bíi bàbá wa yìí tí àwọn náà tẹ́yìn náà fẹ́ wá darapọ̀ mọ́ wa ẹ lè tẹ̀lé mi lórí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ mi pátápátá lórí social media mi at ọ̀nàbàjọ́ ọláwálé facebook ẹ lè send message máa rí tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pè mí sórí nọ́mbà mi náà ni ẹ lè pè mí eh, mo máa dá yín lóhùn àwọn nọ́mbà kan náà tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ẹ pè wọ́n wọ́n á dá yín lóhùn àtọ̀nọ́bà jọ láwálé gbogbo social media mi pátápátá màá rí ń bẹ̀ mo ti fi eléyìí dágbére léni gbogbo iṣẹ́ ìyanu tẹ́ ẹ ti gbà mú gbà á ládùúrà ni wípé ó máa mọ́ yín lórí lórúkọ Jésù Kristi àdúrà ò ní ṣe tiyín tí o bẹ́ẹ̀ ni mo sọ nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tún pàdé yín nínú ayọ̀ àti àlàáfíà Ọlá Ọ̀nàbàjò mo sọ wípé ó dìgbà kan náà ó dàbọ̀.